Assalamu alaikum warahmatullahi wabarakatuh gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run gbogbo ẹni tẹ́ ń patronize wa lórí all in one àwọn product wa all in one natural art àti transformer eleven hundred adúpẹ́ lọ́wọ́ yín gbogbo wọ́n tó ti get gbìyànjú kó get product ti tiẹ̀ ní nàìjíríà ni àti everywhere ọ́fíìsì wa wà ní South Africa ó dẹ̀ wà nàìjíríà náà so fifteen thousand à ń ṣe promo all in one ní nàìjíríà right now a dẹ̀ ń ṣe transformer eleven hundred à ń ṣe promo ní twenty five thousand naira so ẹ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine this is the transformer eleven hundred power this is all in one natural herbs this all in one is working for more than three hundred sickness even spiritual sickness à ń jẹun lójú oorun ni suni sùn ni ìbálòpọ̀ ojú oorun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kọ́lọ̀n wọlé àti tó to kó ṣàánú ẹni tó bá transformer eleven hundred ẹni tó quick ejaculation weak erection and low sperm counts. òun náà ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn táwọn ìrìn máa ń rìn mọ́lẹ̀ ìbálòpọ̀ ojú oorun ìjẹun lójú oorun cancer diabetes àwọn àìsàn ńláńlá ẹ get all in one fifteen thousand twenty five thousand one two nine five six three eight nine akí gbogbo ẹ̀yàn olólùfẹ́ ọlọ́run masalamu wa ilam lekoi a wà lórí youtube a wà lórí instagram a wà lórí tiktok àti facebook àdúrà wa gbà a ní ká fi eléyìí ká fi appreciate gbogbo ẹ̀yàn olólùfẹ́ wa ni thank you very much. masala.